from me. Be a wife. Cook for me. Take care of the home and let me smoke my cigarette when and where I want. Can you do that for Christ's sake? Can you do that? Answer the bloody question! Stop! You heart, saying me stop! pa mi ṣá. bó ṣe ń gbá títí lọmọ ti wèrè ẹ kí ló fẹ́ lé o ò lọ́pọlọ ni ṣé o ò ní tìjú ni a married woman you will go to club you will get drunk and come back home to meet me tí gbogbo ara ẹ máa máa rùn tẹ́lú ẹ máa máa rùn fọ́tí. You have a good night? Yeah. No, sorry. Thanks. I'm You Mm. Take something. Mm. Mm-hmm. Seriously, Mom, okay? You can't tell me you're okay, Mom. Um, the time of the Monday láti fi ṣe. Okay, because um, our Bruce won't invite to her uh, for a dinner. Wow. So I feel um, we should honor them. So. Okay, no problem. Okay, okay, okay. It's nice. Sure, I'm not Okay, no problem. Okay, take a side back at Olúwa fi ara hàn Sólómọ́nì. Ẹni kejì gẹ́gẹ́ bí ó ti fi ara hàn kébí ó ní. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Ó le gan-an. thank you. <laughs> And um, actually, if you want more, like you want to take home, I can pack something. Oh! Yes, yes. <laughs> I like that. Thank All right, so. no problem. I'm about to delta our packets. All right, great. Baby, you want juice? No. What do you want to say? I don't know. We'll see. Yes, I like I wanted to value it. Not from strength. It's all right. Yeah. ṣì nínú fíjì o. Yeah. What's No, I'm not. Irú ìwà Yeah. Oh, oh. that reminds me. Mm-hmm. there's something I want to ask you. Yeah, tell me. Joshua, I'm okay, son, you're getting phone lane. Clear to seven. Oh, understand, you got to me. Lórí dání the latter. Mi ò ti pẹ́ tó ti jẹ́rú nǹkan báyìí. Kí ló jẹ́ tó to nǹkan tó ṣe? Oh, oh, oh. Nǹkan tí mo sọ the dinner. Àbà, come on. Mi ò tẹ̀ wá At all. ọ̀tọ̀. Má bínú. Can we go inside now? I just need to take a shower. Shower mi ò lè ṣe. Hmm? Ṣọ́rọ̀ tó sọ. Ọ̀rọ̀ tí mo sọ dálé àbọ̀rọ̀ tí mo explain fún. Ṣé lè ṣe? Babe. Mo fẹ́ bẹ̀rẹ̀ mi pọ̀. Maybe bínú for whatever it is. I'm sorry. You're amazing. You're all shades of awesomeness. Thank you. Ó ṣe kí n má parọ́ fún yín. I should be very blunt with you. Ò ní làákàyè bó ti wọn tomo. tó mọ́. Ò ní làákàyè rárá ni o. O kò fáìn ni o, kò sí nǹkan kan lọ́pọlọ ẹ o. O lójú ti kọ̀ọ̀kan ọjọ́ tó ń kú tìjú o sílé. Mo rò kàn ibi tó jókòó sí tó bi bí wèrè sí tó bi tó bi bí òṣì tó bá mọ tí ẹ tán tó bi sí lánàá náà nílé tó jẹ́ pé mi ni mo kó ebi. a married woman you will get so drunk and you won't know anything that is going on o ní mọ nǹkan tó ń ṣe mọ́ and you think I should be happy with that ó wá dé tán o o o tiẹ̀ ṣe bí èèyàn gidi o o o kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ ní tètè mọ̀ tẹ̀tẹ̀ tata ni ó ń ṣe gidi ni ó mọ̀ ọ́ ṣe gan ni ṣó ti gbọ́ máa mú máa mú máa mú léra wọn léra wọn ìpa ń parẹ́ olóhùn pààyàn tí o mi ló ń ṣe ni ara ẹ̀ ló ń pa wàá bá rẹ̀ ń bẹ̀. Like seriously? Will you shut your mouth? Are you kidding? Like shut shut shut shut shut shut shut what do you mean? Wait, sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀. So, you're looking at your keys. Where are you going? Today is Sunday. That doesn't answer my question. Well, I'm going to church. Not until you cook for me. I'm sure you don't want your husband starving. Ah, Bruce, come on. I'm going to be late for church. Oh, so because today is Sunday, I should start to death. The Sabbath was made for men and not the man for the Sabbath. Even Jesus and disciples, they were hungry and ate at the morning on the Sabbath. <gasps> Bruce, please. Please do not even start. I beg of you, do not start. When since, exactly did I start to cook for you since on Sunday? this moment. Since this moment. <sighs> we have there is, I know there is, I know there is food in the fridge, but stale food, they make me dizzy. They make me dizzy. Come on, put your feet in it, I'm starving. ọ̀rọ̀ tí ó pa mí lẹ́kún lójoojúmọ́ Èdùmàrè bá mi lè jìnnà jìnnà rere ó jìnnà rere sí màlúkà jìnnà jìnnà rere sílé mi. lákọlẹ̀ lẹ́yìn o àbọ̀kọ́ tá ó fi roko iṣẹ́ ló yẹ ká máa fi ẹ ṣe. Hello? Too How are you? Francis? Francis, how are you? What? What's happening? What? Oh god damn! I'm coming! I'm coming! Come, Francis! Doctor, let the firefighter arrive. I'm on my way. cooking. mo fẹ́ jẹ lélẹ̀. yes orú àwa lọ́wọ́ ṣíbí. oh my god i can't wait you know what okay my course are sáré lọ Ni shower me then ma padà wá the table should be set by then. hell no you have to be different now. no i should take my shower so oúnjẹ yẹn á lè rí bí sọ̀kalẹ̀ sí nítorí tí mo bá ju oúnjẹ yẹn tán màá tún jẹ kóòkù náà mọ́. anyway ìyẹn normal, but bọ tí èyí ni wọn mọ pé ìyàwó ẹ ó mọ oúnjẹ sè. Oh. Yes. Okay. So. Set the table. Okay. Okay, my seatbelt. What I mean. I'm just gonna shower and then come back to you. When I eat you a problem tonight, please. Your sudden disappearance is the problem. Not tonight, not tonight. Oh, Bruce, what? Bruce, what? Please, Bruce, what? I was called from work. There was fire in my department. And I'm definitely gonna be blamed for that. Hmm? Oh my god. Babe, are you serious? Yes. There was... Oh, I'm so sorry. How was I supposed to know if you don't tell me? I didn't know. Like, I'm, I'm really sorry, but why would they blame you? It's not your fault. Mm. Oh, I'm so sorry, my darling. Should I go set the table, Your food. I can't eat food. I can't eat it. Okay. Um, let me just microwave it and I'll... Baby, not microwave my food. You'll not microwave it. Not my food. Bruce, what do you want? You're gonna cook me another meal. Really? Mm-hmm. Huh? Mm-hmm. <laughs> you must be joking. No, I am doing no such thing. I'm not gonna cook you another meal. I already cooked one already. Like, I cooked one already. I'm not cooking any other food, please. <laughs> you don't talk out on me when I'm talking to you. I'll do uh -huh. what I choose to do. Okay. To sleep. You're just gonna go into that kitchen and cook me another meal and I'll eat it. Thank you. ọkọ tí ó pa mí lẹ́kún lójoojúmọ́ Èdùmàrè bá mi lè jìnnà jìnnà rere ọ̀rọ̀ rẹ fámú ojútó ọ̀rọ̀ rẹ fámú ojútó ìwọ ìyàwó. face a disgraceful woman. You cannot make a shameless woman feel ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. Cause see, Bao, she's a polo, ẹ sórí bẹ́ẹ̀dì a máa wá kìtàn kiri. ojú bá mi ti fún ẹ ìyàwó aláìlójú tì. Hey baby, so what's tonight. Okay. Yeah, we open. To go um, through this. Okay. Galatians five twenty one. Okay. Probably, probably, probably. Just leave it out. Ah, okay. Arákùnrin nípa nìyẹn, ìmútípara, ìrédè ẹ̀rù. but kí ni kí ni mímí eléyìí sí? lórí ìfàsílẹ̀ ìríde ooru sense owó ẹ̀kọ́ mu tí ìjọba mu tí mi ò ní kí tún má jáde lónìí. bàbá tara ó yẹ ká máa láwọn tá fẹ́ fẹ́lẹ́ o mo ní bàbá tara ó ká la ohun tá a fẹ́ o torí oríṣiríṣi ọkùnrin ló ń bẹ ní ọ̀tọ̀ lọ́kọ ọ̀tọ̀ lọ́kọ ọ̀tọ̀ làgbákò ọ̀tọ̀ làlá. What purpose? What purpose really? This is too loud. <laughs> hey. What is that sound about? Uh, I don't know. Your wife? Oh, really? You locked her up or something? Huh? Why? Not really. She was getting on my nerves. And I needed some silence. So because you needed some silence, you had to lock your wife up, right? This is pure madness. <laughs> Can I have the key? <laughs> Give me the key. No, no, no, no. Not my key. Hey. Not my key. Give me the key. Can I have the key? ọkọ tí ó pa mí lẹ́kún lójoojúmọ́ Èdùmàrè bá mi lè jìnnà jìnnà rere. Oh, jìnnà rere sí màlúùkà jìnnà jìnnà rere sílé mi. Ṣàkàlẹ̀ lẹ́yìn o, àbọ̀kọ́ ta ó fi roko iṣẹ́ ló yẹ ká máa What's going on? Joe Magentinho. Oh. Bulungo. I'm leaving. Come I'm leaving, Bruce. What is this about? Cheryl. Sometimes I just wonder if if Bruce is the same man I married. Jenny, my husband has changed. I don't even know him anymore. I'm living with a total stranger. I don't understand him anymore. I'm seeing my lawyer tomorrow. No, no, no, no, no, no. you ah, ìgbà wo ni gbogbo eléyìí bẹ̀rẹ̀? You didn't tell me anything. See, um, I just ti rí ni tó ń dunnú tẹ́lẹ̀. Tó wá dédé rí ni tó ń gbó. Then definitely something must be wrong. Everything is wrong that is wrong. Jesus. See, I understand you, but you don't need a lawyer. Ọmọ nǹkan, okùn kì í wó roro káwà roro. Tó bá sọ pé nítorí eléyìí to ń ṣẹlẹ̀ sí ẹ you will leave your marriage. Jọ nítorí Ọlọ́run, níbo lo fẹ́ kó lọ? Níbo lo fẹ́ kó lọ? Níbo lo ti fe bere. You don't, you don't, you don't feel what I feel? it's just going to be as if um, you're hurting yourself and you will feel cheated. Think, think about the baby you're carrying. This is like your first love together with Bruce. Think about your relationship with God. Divorce is not an option. Living is not an option. What is me? What is me? I've tried everything. Oh, come on, Zigby, you but you might change, but it's not changing. mo ti ẹ̀wọ̀n pé bóyá ó ní tí mo ní bóyá jẹ́ kó rọ̀ lára ẹ̀ àtàgbọ́n ń tọrọ àmì mi kàkà kó rọ̀ lára ẹ̀ ṣe ló lékè ga sí ni I can't do this anymore I want a divorce no babe I want to get a divorce divorce is not the way out divorce is not the option divorce is not an option at all okay sorry gbogbo wa la mọ̀ Bruce mo mọ̀ o mọ̀ ìwọ àti èmi mọ̀ pé Bruce tó ń rí nísìnyí òun kọ́ ni Bruce tá a mọ̀. But if anybody needs to help him at this stage of his life, it is you. You want to only help, but you want to only get him out of that situation. So together, I believe we can fix this. It doesn't need me. It does need you. Jenny, I can't do this anymore. You don't understand. Like, I am exhausted. I am totally fed up. I'm tired. we can work this out, please. Please, we'll work it out. Please. Oh, <laughs> Get you know, that? Yeah. Get that? Sonny? Yeah. I need you to do a favor for me. What's that? I need you to speak to my wife. Your wife? Yes. Is everything alright? Not really. I did bad. She hasn't spoken to me in days. But you know you're the problem. Because that woman is a good woman. I know. But you choose to treat her bad. See, you, you, you mix cigarette and whiskey your close ally. That woman should be your companion, but you're not treating her ah, fine. That beautiful woman is an unhappy woman. <sighs> I know, I know. But you know, the words make it make it crazy. I got worried after the fire, you know. That's yes. gonna be like the third time in six months? No, five months. After five months. Uh. That's why I feel bad. Okay, so you, you need me to talk to her? Yes, yes. I really need it. Okay. <sighs> You think she will forgive me? You will need to ask her for that, but I'm going to talk to her. Okay? Okay. Don't worry, things are going to get better. Thank you, man. specific test, we found out that there's no typhoid, no blood clotting, okay. immunological or chromosomal abnormality. And um, there is no diabetic either. These are common causes of miscarriage, and you tested uh, negative to all of these. <sighs> So what went wrong? Uh, well, we can't completely rule out uh, some emotional uh, condition, mm -hmm. like um, stress and emotional uh, disorder. Hey, how are you? Yeah, I'm sure you're fine now. But I must say, if you're undergoing any form of stress, please stop, okay? But medically, you're fine, okay? Thank you. Thank you. You might think you've chosen rightly, but I bet you it's my very most wrong of all. Báyé báyé má yọ̀ láyọ̀ jó, àfẹ́ni tó rí bá yege. Ọjà òkùnkùn ni ọ̀rọ̀ ìgbéyàwó. Ọjà òkùnkùn baby. Baby, why are you not talking to me? I don't want to talk to you. It's my fault. I leave. I, I, I said leave. I don't want to talk. miscarriage. Jesus. Yeah. Yeah. How? What happened? I came I came to the house and found her unconscious. She blames me for that. She looked at me like a murderer. plus, she won't speak to me, and I find hardly to speak to her. Ah. okay. Um, did you did you see the doctor? Any any medical explanation? Yeah, sure but she said that everything is okay with her. No, no. Miscarriage doesn't just happen. There must, there must be something. Bruce, is there something I'm missing? <sighs> The doctor, <sighs> he mentioned about the stress. Yeah. So you tell me, has she been stressing herself? I don't know. I don't know. You want me to talk to her? She listens to you. Okay. But remember that this won't just, this will not always happen. So you need to fix it. How I can fix it and she won't speak to me. Okay, it's fine. We'll, we'll walk around it. But you tell me how it's work. Thank you. It's okay. everything is okay. You remember that next week is our wedding anniversary. Oh, really? Yeah. So we are going to be hosting you guys, and then that way we'll all come together and we'll talk more. Okay, that's perfect. I love that. Good. Thank so you. You should be able to take something down. I think. Don't worry, oh, I've talked you. to I'm her. Okay, I'm really okay. All right, thank you. Hello, Auntie me. Eh, Bísọ́lá. Báwo ni je? A dúpẹ́ fọ́lọ́run. Auntie mi. A máa pe number yẹn ní gbé kọ̀. Ẹ̀yin ò dẹ̀ tún pè yín tin yín. Má bínú, má bínú sí mi ṣùgbọ́n mọ́mì ńkọ́ dáàdì ńkọ́. ẹ wo àlàáfíà gbogbo wa wà. ibo lo wà ṣé school lo wà. mi ò sí ní school ilé ni mo wà ti parí exam ẹ wo in fact mọ́mì bínú sí yín àǹtí mi ẹ wá sílé náà. mo kọ́ má bínú sí mi ọ̀nà ló pọ̀ hmm? ṣáàbà mi kí wọn sọ fún wọn pé màá yọjú sí wọn láìpẹ́ kọ́ ṣáà má bínú. àǹtí mi ẹ wo èmi fẹ́ wá sọ́dọ̀ yín o. ìgbà wo. Ah, ìgbà tẹ́ bá ti ní kí n máa bọ̀ ni okay all right no problem màá sọ fọ́kọ mi then i'll get back to you. àǹtí mi àǹtí mi ìjọ ò lè máa wá sílé mummy is worried. mo ní mo ti gbọ́ màá wá iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi báyìí báyìí báyìí báyìí kódà ẹ̀ bó ti láìsí ẹ̀ máa wá kí wọn ṣáà máa bá mi kí wọn bá mi kí dáàdì náà bá mi kí everybody sọ fún ọ pé mo ti miss wọn ẹ eh? i'll see you all soon. ànígbà wo gangan lẹ fẹ́ wá. ah wọn máa dẹ̀ tí wá ṣe nǹkan báyìí o mo ti ní màá wá Bísọ́lá ah I have to go mo ní very important place kan tí mo fẹ́ dé ṣùgbọ́n màá bẹ́ẹ̀ sọ ìta ẹ́ eh? alright. ó dáa ṣẹ̀ṣẹ̀ gbàgbé nǹkan tẹ́ sọ pé máa fún mi. màá sẹ̀ǹdẹ̀ wọ́n lè pọ̀ Hmm. Ojo, mi ti pọ̀ jù ní ó dàbọ̀. alright yeah. bye. <gasps> <laughs> just dey ya mo ti ń ṣà láti tọ tv látàárọ̀ kò jẹ́ yẹn kó má tẹ̀ lọ́ máa dá fún ṣòro ayé mi. ìṣòro ìṣòro wo ló tún ní kí ló ṣẹlẹ̀. ìṣòro pọ̀ ńlẹ̀ o ọlọ́run ọba ń gbọ́ jẹ́ kí n já ìtàn ṣé o mọ̀ pé ìlú tàwa yìí ìlú wa nílùú yìí kò wá encourage ara bọ́dì mi ló ń wọ̀n bíi either kí n ti wà ní Miami Florida báyìí tàbí kí n wà ní Canada nǹkan tó ń ṣe mí gọgọ nìyẹn mo ti apply visa mo ti apply visa mo submit document kò sí nǹkan tó ń sọ checklist eléyìí background check background check ṣé mo jọ criminal mi ò ń ṣe criminal náà gbogbo document mo submit pátápátá ló jẹ ní o mo submit ẹ̀ lálákọ̀ọ́kọ́ denied you can apply again later mo apply again later yẹn denied again ẹ̀ wọ́n á ní kí n ṣe ìṣòro pàtí mi ṣe sùúrù ẹ kó dìgbà tó bá lọ síbẹ̀ náà kó tó dáa fún ẹ náà ẹ kó dìgbà tó bá lọ owó náà wò ó bí tá à gbé yìí. tí wọn kò ló ń gbé bẹ́sì náà ṣé kò para wọn ni ṣé kò para wọn ni kò tí ì ní sùúrù o. àdúrà ni ká máa gbà ṣé ká máa gbàdúrà kàdé kàdé kó ṣiṣẹ́ dáadáa tó bá ṣe ògbẹ́ dáadáa ọlọ́run gbàdúrà ẹ̀ náà pàdí mi ò ní láti ò ní láti lọ síbẹ̀ kó tó dáa fún ẹ náà. kí n gbàdúrà sórí ọjọ́ after eight days the eighth day báyìí àdúrà làwọn àáfàá wa gbà láti ìgbà yẹn àdúrà náà mò ń gbà dé èjì ṣé àdúrà nìkan là á mọ̀ ni ẹ ló wá ń sọ àwa wíta ìwé sí ó sọ pé àwọn kan wọ́n ń gbénu lé face me and face you ibi tó rí dáwọn ọmọ nìyẹn mo wo bíi mo rí yes à ń gbé ní nice house ń tò tọ́ tó bá wo account mi ń sìn ọmọ audio money ni o tó bá ń gbọ́ 0.000 fine boy lásán lórí o zero account Ah, ah mo náà ló ní o try first time o ti try second time ó yẹ kó ti mọ pé ibi ìgbà lórí ẹ wà kò dìgbà tó bá lọ síbẹ̀ yẹn náà iṣẹ́ díẹ̀ náà ló kùn ìpàdé mi ìgbà díẹ̀ ló kùn ṣe sùúrù. yóò sọ fún mi pé kí ni. ẹ mélòó ló ti try ibi tí máa wọlé tó bá tó bí eight to ten times bóyá fún ẹ gbà yẹn mú drink máa wọlé ìpàdé mi gbà. kí n gba wáìnì lọ́wọ́ èmi ọlọ́tí. ẹni fẹ́ lọ mú wáìnì yẹn. o ti rọ́ ọlọ́tí. mú wáìnì yẹn kò sí wàhálà mú wáìnì pàdé mi ìgbà díẹ̀ ló kù ah, ìgbà díẹ̀ ló kù pàdé kókó ṣiṣẹ́ kó gbàdúrà ni ní o fẹ́ travel. sórí bó ṣe wà yẹn sìn ṣé wọ́n mọ̀ pé tó bá ń gbé ní overseas yẹn àwọn owó kọ̀ọ̀kan wà tó jẹ́ pé èèyàn ná ń bì tó ní ná lọ́run yẹn tó bá ní thirty days ló wà ní oṣù mi ò fẹ́ ná ju e báyìí lọ within sososo day sososo day ò ní ná. irú ìwọ kò gbà wá Bisola wants to come over. Hmm. And who's that? What do you mean? Who? My sister, of course. And why? She wants to come visit. <laughs> okay, okay. That's okay, okay. By the way, Shani is hosting our wedding anniversary this weekend. I'm talking to you, don't look at me like that. Eh? Come on! I'm talking to you! God's sake! What's that? because I am the parrot, right? okay, no problem. Um, ní can be ọdún mẹ́rin sẹ́yìn ni mo pàdé ìyàwó mi. Come on, can you speak English? Mo kò kí n All right, I'm saying I met this my beautiful wife four years ago and uh, this whole journey started. And uh, this is four years after. happy and things are going the way we want. And we want to say thank you to you guys for coming thank to you. celebrate us. Thank you so much. Oh, that's so sweet. Congratulations. Yes, thank You. thank <laughs> you. So now to item number seven, seven. which is many men. Yes. Babe, service. No. No. You should serve us. Okay. okay. At your service. Okay. <laughs> And after you finish, then I will clean the dishes. 만들어. 예. 사수. 사수. 알죠. 예. No, thank you. I'm not gonna have you play this one. Thank you. yeah, that's it. It's okay. 이건 그냥 뭐. thank you. Thank you. Baby. One, two, three, four. Okay. Thanks to you. Second one, actually. <laughs> Should I keep going? No, that's okay. That's okay. That's, that's fine. Um, one, two, Just three, one is Okay. Ah. Are you watching your weight? Yeah, that's on my diet. Because I will bring that man here to diet and diet. Bẹ́ẹ̀ kẹ̀ Yes. Okay, my darling friend. Oh. Just... Here. Look at this. <laughs> Oh, so that, that's... Uh, okay, which one then? Yeah, that's fine. Yeah, that makes so unreal. Uh, <laughs> oh my god. And... Yeah, it is.

wà on leave ni. ẹ̀ẹ́ so ẹ wà on leave lẹ́ẹ̀dẹ̀ wá bọ́dà láti yọjú sí mo sí. Bísọ́lá wà lẹ̀ pọ̀ ah, ah. wọ́n lè ṣe pọ̀ tó báyìí lọ́sọ́ mọ́mì lọ́rùn ẹ̀sìn mi ni ó ti jẹ́ fi mí sílẹ̀ náà jẹ́ lálàáfíà lé mi ó ti jẹ́ ń sinmi ó dé táyì dé ń sọ tí eh, accuse me of kini. hello. hi babe what's up. uncle bruce. good morning hello. how are you. Yeah. Babe, we don't have grocery in the house anymore, please. Oh, do you want money? No, I was actually hoping you can, you know, just help me buy it on your way back home. Sarah, you're at home. You're staying at home. You can get it. Okay? Okay. Bye-bye. Bye-bye. Auntie, eh, ah, question and answer time wọ́n lè ṣe wá pọ̀ báyìí tó bá tásìkò ọlọ́run ọlọ́run adami lóhùn náà bòbí sọ́dọ̀ tí ń ní mi lára o. ǹjẹ́ bí ẹ ti photocopy ọkọ mi. ó ti tó ẹ ṣe ọkọ ọ̀rẹ́ ebi jẹ́ olùwà kúta kálákù. wèrè lọ́wọ́ clement yẹn náà kí ló ṣe ń tẹ̀sẹ̀ ní gbogbo ẹ̀. Ah, mo mi mọ ohun tí wọ́n ti stress ara mi bó ṣe máa ń rí nìyẹn. Hello. Um, Hi, Grace. Oh, your sister is still here. Eh? Welcome. Huh? Yes. Your sister is still here. I told you she was visiting. When do you want to leave? Eh? Leave. Um, semester break is just for a month, sir. Ah, the question is, when do you want to leave? Okay. I'm here to stay for a month. What? A month. I heard it the first time. I never knew about this. What difference does it make? <laughs> the meaning of that? What was that about? She's not using it one month here. Why? Because that's crazy. Because that's crazy. One whole month in the name of visiting? Oh, I should call a cab to pick her up. You want to call a cab at this time? At this hour? What do you think my parents will say to that? I don't care about your parents. I didn't get married to them. Bruce, You don't care about my parents. Is that what you're saying to me? You do not care about my parents. Norman, yes, exactly. Because you don't go about intruding people's privacy. She is my sister. This is my house. And my house. And mine. My house too. No. Our house. Baba Tara Oye ah! Kama Launta Fe Pele Dumare Money Baba fẹ́ fẹ́lẹ́dùmarè o torí oríṣiríṣi ọkùnrin ló ń bẹ nínú ọ̀tọ̀ lọ́kọ Do you realize you sent her away? Eh? Don't be stupid. She did the, the normal things to do and she left. Look, everyone does not have to be like Some of us still have a normal life that accommodates family and friends. There is nothing wrong with allowing people's privacy. One day, we are going to be I'll let you ọkọ tí ó pa mí lẹ́kún lójoojúmọ́ Èdùmàrè bá mi lè jìnnà jìnnà rere. Oh, jìnnà rere sí màlúùgà jìnnà jìnnà rere sílé mi. Ṣákàlẹ̀ rẹ̀. Kí ló ṣe ẹ́ ti kọ́kọ́ lé ìyá àti àti bàbá ẹ̀ tí ó ta ẹ nídìí? Á ah, ṣé lọ́dọ̀ ni kò lọ kí sísẹ́ ẹ ni? Ó lọ sọ àwọn ọmọ àlè ni ẹ. Bẹ́ẹ̀ni, ó lọ sílé ẹ̀gbọ́n ẹ. Ọkọ ẹ̀ lé ẹ jáde láàrin àjìbùbù. Sọ tẹ́lifí bá lọ ṣẹlẹ̀ sọ́ta ẹ̀kọ́ ṣẹ̀yìn ọmọ iná kí ló dé tó yín olójú kòkòrò tó ju yín aláìnítẹ̀lọ́rùn náà wọ́n ní kó má lọ sílé adéṣẹ́wà mọ́ wàhálà kú sí díẹ̀ ni. mami ṣó possible ni báwo lẹ ṣe máa ní kí n má lọ sílé àǹtí mi ah, ah, possible náà ṣé mo lọ kí wọn mo ti mí ìsìn mo ṣe lọ kí wọn. ó ń bẹ mí lẹ́yìn ṣó possible ẹ ẹ ò ń sọ fún mi pé ṣó possible ṣé kò possible ni sórí ẹ̀fẹ́ ọkọ ẹ̀ ni dáàmì ló mo ní sórí ẹ̀fọ́ ọkọ ẹ̀ ni kí ló ṣe tó jọ ìkòlò ọ̀rọ̀ síná alátojúbọ ni ó lè ọmọ ló máa ń wà bó ti ṣe wà. mami ò ń ṣe bẹ́ẹ̀ ẹ má ṣì mí gbọ́ o àǹtí mi kan ló lé mi o ọkọ wọn ló kàn yá mi mọ nǹkan tí mo tẹ̀lé fi wọ́n wé tí wọ́n kàn ṣe ẹ̀wò tó yẹ ṣe sí mi lọ́jọ́ yẹn kò tiẹ̀ láì pé mi exist ni bẹ́ẹ̀ àǹtí mi ò dá sí i ifá àwọn ò support wọn. well done ẹ máa gbọ́rọ̀ ọ̀dẹ lẹ́nu àpọ̀dà àṣàpọ̀dà ọmọ ni mo bí àpọ̀dà bí fúnra ìra ẹ̀ sister ẹ ò dá sí i kò bá dá sí kó má support ọkọ ẹ àbí that is to tell you wípé yes she is in support of everything the husband did ẹ bẹ́ẹ̀ ni orí tiẹ̀ ò pé ọkọ báyàwó ẹ̀ fà tí ìbá ṣe wípé o gbọ́ àbí báwo ló ṣe fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ behind their closed doors ó báyàwó ẹ̀ so is that not enough signal warning to you that she just she's going to their house what kí ló ń fẹ́ gan. no let me tell you Bisola I'm going to give you this as the last warning níjọ́ tí mo bá gbọ́ pé o tún kó ẹsẹ̀ ẹsẹ̀ mi ti tún pìkì yẹn tí mo bá gbọ́ pé o tún kó sí ọ̀nà o lọ sí ilé adéṣewà tó bá lọ sí ilé adéṣewà wàá rí tí máa fojú ẹ̀ ní ṣó wá lè di adéṣewà fúnra rẹ̀ láti ṣẹ́jú lọ mo ti kọ́ adéṣewà lọ́mọ. ọkọ kúrò níjọ́ lọ. ẹ wo màmí ẹni sùúrù o. Ah! ọ̀rọ̀ rẹ bá ojú tó. ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. Cause si ba o ṣe ṣe bolo tí o nílé rúgbẹ́. Bẹ̀gbẹ́ díẹ̀ sórí bẹ́ẹ̀dì, a máa wá kìtàn kiri. me ajé tí ń gbére lọ ní ológun má gbére lọ ní ológun mọ́ ọ̀dọ̀ èmi jíbọ́lá àmọ́ ọmọ abẹ́ni ni kò gbé wá ajé tí ń gbére lọ ní ọlọ́sà má gbére lọ ní ọlọ́sà mọ́ ọ̀dọ̀ èmi jíbọ́lá ọmọ abẹ́ni ni kò gbé wá nítorí wípé kí ni kí tó bá balẹ̀ kò lè padà sẹ́nu mọ́ ló ń ṣe bẹ́ẹ̀ tí mo ní láti attend because ọ̀rẹ́ mi wà very very èèyàn má bínú. Baby, um, Shemi, Shemi, Shemi. e que nós gozou disso logo. I'm going to see my parents. Why? Why? Did you just ask me why I am visiting my parents? <laughs> because they are my parents. Not even after what you did to my sister the last time she was here. So you're just gonna go live like that? Bruce, Bruce, Bruce, I am not asking for your permission to go out. No. I am only telling you so you know my movements. Hmm? What are you mi kí lọ́la rí all right bye. all right bye. bye. Seri, don't look at me like that. What did you do to her sister? I didn't kill her. Nothing important. So what did you do to her? Sunny, she's... She was staying for a month. A month, Sunny. What is wrong in her coming to stay for a month? Oh, come on. That's insane. Huh. Do you visit people and stay for a month? I don't. But that doesn't make it wrong if any other person wants to do that. I didn't marry her sister. Huh? Oh. Bruce, you married a Yoruba woman. Yeah. So you have to take everything that comes with it. Oh, come on. I can't cope with that. That woman is pregnant. And she needs you now than ever. She's pregnant? Yes, she is. She told you that? I'm a doctor, so I know when I see one. I didn't know that. She didn't tell me. Now you know. Man, don't push a good woman to the wall. That woman deserves the best, okay? Wait, wait, you're leaving? Of course. You just came. It doesn't matter. There's nothing I want to discuss. Come on, Sammy. Forget it. òkùnkùn ní kò sẹ́ni chosen But I bet you it might be the most strong of all. Báyé báyé máyọ̀ láyọ̀ jó, tori bá kò yọ lóyege. Ọjà òkùnkùn ni ọ̀rọ̀ ìgbéyàwó. Ọjà òkùnkùn ni. Baby, you're pregnant. Sweetheart, you weren't gonna tell me. Why should I tell you? Why should I tell you when I know all you do is, is kick me till I lose the baby again? Please. I treat you well. I show you so much love, so much care, so much respect, and I don't deserve what you do to me, Bruce. What happened to you? You're not the man I married. What happened? I know, I know. I'm really sorry. I'm really sorry. Believe me. I'm really sorry. I've changed. I've changed. Too wrong, too wrong. Two wrong can make a right. Two wrong, two wrong. what? I lost a patient today. I feel oh bad. Oh my goodness. I'm sorry about that. Alright. Should I move the four chamber? I just don't. Hmm. I feel like crying. Stop it. No, no, no, no, I got it. I got you. Oh, God. Do you want me to start crying? No, I can't. My work, oh my shell, Just feel bad about this one. ṣé wàá lọ fẹsẹ̀ lókè lẹ́sẹ̀ báyìí I feel like crying. Stop. Jimmy, stop. Just the day one of Jimmy. No, no, I will eat later, but not now. Jimmy, just stop crying. No, Stop. Go do what you need to do. I'll be fine. First. Don't worry. Go get. Go and do what you need to do. I'm coming. Let me just get you something to drink. Caliban. a shameless woman feel ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. Cause si ba o ṣe ṣe polo tí o nílé rúgbẹ́. Bẹ̀gbẹ́ díẹ̀ sórí a máa wá kiri. about me, tea. ó ṣe sí inú yóò dùn ìbànújẹ́ fún ni àròkàn yé. ẹ ló ń yóò lọ gbọ́dọ̀ kí ni tí mo ń yìí. a shameless woman feel ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. Cause if I se bolo tí ó nílé rúgbẹ́. Bẹ̀gbẹ́ díẹ̀ sórí bẹ́ẹ̀dì, a máa kiri. me Yeah, thank you. Yes. Manager, criminal ni right? No. No. No. Come Gbogbo ló fọwọ́ gbó lórí o. Ṣọ́ọ̀! Ó máa tẹ̀lé wa dé station sí i. Mo ní ojú tí mo wà. Àá ti rọ́ọ̀ṣẹ̀ lọ sọ́sọ́. Ọ̀rọ̀ ṣọ́mọ̀ kò ṣe. no, no, no, no, Move! Move! Move! Ẹ tẹ̀lé wọ́n jàre. tó ṣẹlẹ̀ ìgbọ́n ṣì ń gbọ́ kékeré ìyàn wá sí kílọ̀bù yìí wọ́n á ṣe ogun kan bẹ́ẹ̀ wọ́n á fógbò mọ́ lórí ẹ̀ tiẹ̀ máa dúpẹ́ pé kò gbàbẹ̀ kú tẹ́ bó kú ni nǹkan tá a ń sọ kán la máa sọ. tábà ní olú pọ̀ gbà ẹ máa ní security wa ah, ẹ wá sọ fún mi pé ẹ ẹ mọ̀ ó yí pé ẹ mọ̀ ara ẹ mọ̀ mọ̀ ń ṣe ìwé yín dà ìwé tó bá kì í ọ̀dà òun gbọ́n dà. ọmọ mo gbàwé. lọ́ọ̀ta ó yẹ nàún ó yẹ nàún mo gbàwé. abẹ́ ń bribe àwọn èèyàn abẹ́ ń bribe ẹ máa dúpẹ́ kú lẹ́kọ́ tó yẹ kó lọ kú ni àkọ́tà sọ ẹ̀kọ́ làwọn máa sọ but bí òye kú náà kéèsì ńlá tún ni. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ máníjà ló dẹ̀ fa o kó dẹ̀ máa wo àwọn guys yẹn àwọn advice wọn tó bá ti mutí yóò kọ́ máa máa misbehave o gbogbo ẹ̀ la máa ń sọ fún wọn in fact ó dùn mí kémi ò sí club ńjọ yẹn ni tọ́yẹ́ kí mo wà ní club ńjọ yẹn kò ní ṣẹlẹ̀. kí máníjà ló lè ṣe nà bẹ́ẹ̀ lẹ́ni club ṣé bẹ́ẹ̀ lẹ́ni club ni ẹ lè máa ṣe ìbọn tó necessary now jẹ́ ìwọ̀n kó tó bá ṣẹlẹ̀ kan máníjà máa fún àwẹ̀ ara àwọn pé manager manager manager ò lè sponsor wọn náà ẹ̀wọ̀n lẹ́ni club yìí ẹni máa pa security pé ẹni security báyìí. a ṣáà máa dúpẹ́ pé ọ̀bọ yòó but nísìnyí ẹ̀jẹ̀ tún ti yọ wàhálà kan nìyẹn tó dáwọ́ ọlọ́pàá fẹ́ fojú rẹ jẹ́ ok kí la fẹ́ ṣe báyìí. advice wo ló fẹ́ fẹ́ mi báyìí. ẹ wò ẹ má yẹ gbọ́ ọ̀ ní fi club yẹn bá kúkú láàárọ̀ ní ìlú ọmọ àti ìtòlẹ́jẹ̀ ti yọ. má jẹ kán tì í má yẹ kán tì í a máa ṣẹ́tù má yẹ kán jórí tí mo ní pẹ́ ni mi ní jẹ́ kó pẹ́ màmá báwọn ọ̀gá mi sọ̀rọ̀ màmá mo sún wọn lónìí pé ẹlẹ́gbọ́n àgbà ló níbẹ̀ ẹlẹ́gbọ́n àgbà ló níbẹ̀ nǹkan yẹn kan tí mo lè ṣe fún yín nìyẹn bọ̀ sí pé kàn ní ti bàbá ńlá ni bàbá ńlá rọ ni mo pa. ó dá ọmọ kan tó ṣẹlẹ̀ wíjẹ bá wẹ̀ mi fẹ́ kó pẹ́ èmi náà máa ṣe nǹkan kan sákàùn tẹ̀lé ni ó lè yà bá ti di ọ́fíìsì máa pẹ́ yìí ọ̀tọ́ bá ṣe náà. I'm confused. The guy is pressing charges. that's serious shit. They seriously wounded. Yeah, she hit him on the head and he's ah. still at the hospital. Let me call him. No, no, no, no. See, Bruce, that guy mm. made up his mind already. I even offered him money. He rejected it. He's bent on going to court. Oh. Let me call him. Let me call him. Alright. If you say so. Yes. But Mabino, she be a He married woman. ìyàwó dókítà medical doctor for that matter wà lọ club kí ni ó kan ìyàwó lé pẹ̀lú club yìí òun adé club ọ̀hún tán bó ti gbọ́jà ní bẹ́sẹ̀ mẹ́rin ẹ̀ ń gbọ́jà ẹ̀ ti gbé Colorado kọ̀ọ̀kan tó bá lé máa mú yẹn àbí bẹ́ẹ̀ kọ́ because on a very good day you went clubbing ó kọ́ tó wọ̀ ọkùnrin máa bá ẹ̀ náà àbí as you can see kọ́kọ́ náà bínú lọ ní olóhùn tẹ̀fẹ́ ohun ò tẹ̀fẹ́ rí ẹ ó kàn béèlì ẹ lásán ni imagine a medical doctor and i'm sure kọ́ ọ́n máa bẹ sọ láti lè yan òkè gbọ́ ni wọn náà wàá sọ tó wọ look at you anyway ṣáàdúpẹ́ pé nǹkan kò ṣe máa yẹn yes ìgbàgbé kánú sọ pé ó fẹ́ máa tẹ̀ lára kí ló lọ fún kílọ̀bù fún now kí ló lọ sí kílọ̀bù fún wọ́n máa tẹ̀ lára now tell me káwá nírú àwọn climax tó pàdé club nǹkan damino kí ló fi bọ́ọ̀lù ṣe fún ẹ lọ change wa o if not i don't know wọ́n ti ọkọ̀ ẹ ti bèèlè ọ̀dọ́ ti bínú lọlé i don't know ṣe o ṣàmọ̀ lọlé oh are you, are you still drunk o mọ̀ lọlé yín then get out of my office. ẹ ṣe gọ́sẹ̀. ìwà ìròyìn ọmọ tó máa nígbéraga ni. àfàdà ṣé ò tí ì ra láti. alátìkẹ alákọrí mà nìyẹn sórí bọbọ yẹn ò ṣú ọ ó kàn sọ fún mi pé ẹwọn ti send owó wọn ti send owó mi ò rí anything tó bá ṣọ àti máa rówó jàre abẹ́rẹ́. Hmm, ó lè ti send ẹ bóyá network. network hmm, ó dà kó mọ àwọn guys wọ̀nyẹn ṣá. alright mo fara ń lè akẹ́kọ̀ọ́ àti sẹ́ ẹ̀yin ọ̀rẹ́ mi ó máa ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ́ládé ló máa ṣe pè mí tán sí ó ní òun ṣe ń kúrò ní station àbí ó ń pè òun ṣe ń kúrò ní ah. station. station ẹ kí ló ń ṣe station. ó ní òun àti bóyá máa nǹkan pé wọ́n ṣàjọ ní argument ní club tóun lọ pé tó wá mistakenly fọ́ ìgò mọ́ lórí. ẹ fọ́gò ẹ jọ̀ọ́ náà kí ló ń ṣẹlẹ̀ ìgbà wo ni tún ni lọ́ládé di fọ́gò fọ́gò báwo ni Lọ́ládé ṣe ṣe báyìí for crying out loud báwo ló ṣe ń ṣe báyìí kó má jẹ́ kó sọ lórúkọ tí àti bàbá ò máa sọ kí ló tẹ̀ wá lè débi pé ẹ wá ń jà ipò máa fọ́gùn mọ́yọ̀ lórí. láì ṣe tout wọ́n ṣe ń gé lọ́wọ́ báyìí ló ń bòrò ká irú problem wo tiẹ̀ ní gbogbo eléyìí gan-an ìyàwó lẹ́ fọ́gòfọ́gò ó sọ̀rọ̀ ẹ̀ di tout a máa lọ kí náà nìyà torí mo ti sọ pé àwọn ọ̀rẹ́ à ń bọ̀ sá máa lọ kí ni <laughs> a máa lọ àbí kí ló sọ ń sẹ a máa tó fi sí yẹn ló fi bá wù ẹ jẹ ẹ máa lọ kí èmi station ọ̀rẹ́ wa ṣáà ni <laughs> ẹ wọ ẹ lọ kí ah, ah. I'm sorry, baby. Just give me one more chance. You're really shining. 绝了那主播。ojú don't being missing me just give me one more chance please. if you still want me in this marriage yes. living room. You can smoke in the toilet, Bruce. Let me smoke whenever, wherever I want. Oh. Jeez. Jeez. Oh, How did we get here? How did we get here? <laughs> By the way, this is another one. ẹ ló ṣe yín ó tún ti bẹ̀rẹ̀ o ó tún ti bẹ̀rẹ̀ o ah, ẹbí mo fún ọ ó ti sú mi o mi máa kọ́ tí mo ti fẹ́ ṣe bọ́ o ok hold on kó bá sọ̀rọ̀ take Shani wants to speak to you. hello dear how are you. <laughs> no no no no I'm fine I'm fine. okay ṣọ́ṣà ti bá sọ̀rọ̀ tó ló ti sú mi o ó ti sú mi mi mi mi mi mi mi mi tí wọ́n ṣe ó gbélé ìdá o ah ó dà ó dà bọ̀. Ah. Calling home won't solve my problem. Nobody can solve your problem, Bruce. You know what? The only reason why I am still in this house with your sorry ass is because Shelly begged me to. Otherwise, I would have let you I don't care. Not I don't care. I really don't care. No, you won't care. I know you won't care because you're just a very useless man. Huh? What is this? You see, see, just go with him and sleep with him like you used to. Please. Hey, hold it! Yeah. I can take I'm not accusing you. I'm not. I'm just telling you what you are. Yes. <laughs> Run to your horse. You are so shameless. shameless. Mm-hmm. Thank you. Aṣiwèrè you You're nothing but a mistake. How dare you? How dare you! I regret my you. If you want to know. Too wrong, too wrong, too wrong can make a right. Too wrong, too wrong, too wrong can make a right. Kí ló ṣorí ẹ̀ náà? Ṣó fẹ́ ni òun mọ bó ṣe lọ pẹ̀lú bọ̀bọ̀ yìí? Wo bí o fẹ́ rí ibi mọ̀? mi ò fẹ́ rí ibi mọ́ rárá rárá ìjẹta alágẹmọ kú sáàrò àná alágẹmọ kú sáàrò èyí alágẹmọ kú sáàrò tó ju òbá ti àrò ojú ti alágẹmọ mo ti máa ń sọ fún bọ́bọ́ ìkó kọ́sùn ààrẹ wàá máa lọ sí club lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ ṣọ́ọ̀bù ṣe é ni pẹ̀lú bóyá kúkúrú òṣì pẹ̀lú rúgbò òfò yẹn kí ló ṣẹlẹ̀ gangan. o lè sọ pé òfin ní ìbẹ̀rẹ̀ ṣé tí wọn bá tí wọn bá ń ṣiṣẹ́ tó bá ṣe fàájì ṣé problem kí wọn ṣe fàájì ni ṣé wọn ṣe fàájì ni it can anybody ó ṣẹlẹ̀ sí ni ọ̀rẹ́ wa ni àdẹ̀gúdẹ̀ take care àdẹ̀fílẹ̀ kí ní sùúrù àbí bẹ́ẹ̀ kọ́ ṣebí sùúrù ń yíwọ ní títí títí títí tí la fi lọ sí hospital lọ́bí lọ́kàn àwọn dókítà gan ò lè bá sọ̀rọ̀ àwa ọ̀rẹ́ ẹ̀ náà kọjú sí. show me your friend and i will tell you who you are. o ti understand o lọ sí club ní sùn wọ́n fọ ẹ ní gòlò rí e, e, àwa wa lọ ń kọ statement òfò kan owó jẹ́ kí kankan yẹ o èmi ò landrighting o mi ò ní handwriting òfò the only handwriting tí mo ní kí n fi máa sign check bá mi sọ fún èmi ò fẹ́ rí ibi mọ́ ok ṣé tó bá ní problem sí kọ́ lọ para àtàwọn àbí ẹ àwa náà la máa dúró fún ẹ àwa náà lè yan ẹ àwa náà máa pè tẹ́ ti bá ṣẹlẹ̀. bed of the same feather mo ti gbàgbé pé wọ́n lápá lórí ṣé ọbẹ̀ ní tiẹ̀ ní àbígò. àdáni ojú ẹ̀ fọ òǹdà bá ti mọ̀. sórí tinú mi lèmi ti sọ fún ẹ yẹn nǹkan tó bá wá wù ẹ òní kò ṣe ṣe bí bó ṣe wà ẹ òun gbọ́ràn òun gbọ́ràn ọ̀títọ́ bá tó mú ọlọ́pàá tán wá kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ṣẹ̀ lọ́wọ́ orí àápé èmi Nelson gbọ́ mi èmi Nelson mi fẹ́ rí bọ̀bọ̀ yìí bímọ mi ò fẹ́ rí bọ̀bọ̀ yìí bímọ orí mi ò ní gbà bọ̀dẹ̀ ayé mi ò ní bàjẹ́ mi ní rògùn hospital mi ò dẹ̀ ní rògùn ọgbà ẹ̀wọ̀n jọ jọ. ṣé wá ṣe ọ̀rọ̀ yìí àbẹ̀ mi ò yá dúpẹ́ ìwọ̀n mi lọ́wọ́ o kà á bù to anybody my friend kà á bù to anybody. okay. Ooh. the prince in shiny garments come to rescue his one true love. You're drunk, right? <laughs> I'm drunk, but not blind. You can't save the world. <laughs> Just take a look at yourself. See how see how messed up you are. Mm -hmm. See how messed up you are. I hope you know that that lady is pregnant. She is pregnant, Bruce. Who's this child? For all those I care, it could be yours. Are you okay? Are you insane? I am a good friend. You know. Just go. Just go to her and sleep with her like you used to. making you... Something is definitely wrong with you. You cheat! You cheat. Something is wrong with you. Why would I even want to do that? Mi ò rò pé orí ẹ pé ara. Orí ẹ ò sọ nǹkan tó fẹ́ gbà fún ẹ. Torí tó bá oh. Don't start. And don't. That speaking language in my home. Yeah! Yes! Bruce. Something is definitely wrong with you. But Bọ́dá mi, ẹ ṣe gan. Ẹ kú àdúgbò tì mí. Ọlọ́run yìí dójú tì don't Ọlọ́run àdúró tẹ̀yìn know? ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ kò kì í ṣe intentionally ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé kò la ikú lọ. gbogbo èyí tẹ̀mí ń ṣe yìí alájọbí ni mò ń ṣe é fún tí bá ro tiẹ̀ mi ò ní débẹ̀ lóró lọ́rọ̀ gbọ́ ó lọ́rọ̀ gbọ́ o èmi kéré owó tọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ òun já dúpẹ́ fún ó sì ṣe wàhálà gudugudu méje yàrá mẹ́fà lọ́mọ yìí ṣe òun ló dúpẹ́ fún o. Ehm, a ṣáà ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò jù báyìí lọ torí tó bá pọ̀ jù báyìí lọ kí la fẹ́ ṣe. ìwọ fẹ́ yọ ọmọ rí ni kálọ́mọ mi ni ṣé yóò fẹ́ dọ́mi sítù rárá kò ní dọ́sí sítù ó ṣeun mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. ẹ bá mi bẹ̀ ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ níbi téèyàn ti ń gbọ́ ọ̀rọ̀ ẹ bá mi kìlọ̀ fún mi ò bá sọ̀rọ̀ rí kó gbọ́rọ̀ sí mi lẹ́nu èní club ọ̀la club ọ̀túnla club láì ṣe pé bẹ́ẹ̀ lọ bí sí ẹ ṣé tó bá yẹ pé kò lọ club báwo ni irú eléyìí ṣe fẹ́ ṣẹlẹ̀ sí ṣé ẹni tó bá rà responsible gangan ṣó máa ń lọ club ẹni tó fi nǹkan ṣe ni. ẹ ọmọ mi dákun mọ mi o lórí tó ṣẹlẹ̀ lẹ́yìn òun náà ti kó ṣe lórí tó ṣe tó náà gbàgbà rẹ̀ pẹ̀lú ẹ̀ orí ló yọkun kí ló kó wọ́sàp ìyókò ìyókò lójú wọn bínú dákun tó ti gbọ́ òun náà ti ti àrẹ ẹ̀ pọ̀. ṣé ìṣẹ̀lẹ̀ máa ń ṣẹlẹ̀ tọmọ yóò fi kọ̀ mí. láti ìjọ tó yọ náà pé kọ̀ yìí. kí ló ṣẹlẹ̀ kankan kí ló ṣọmọ yìí tí ò pé kọ̀ torí ọlọ́run òde jọ torí ọlọ́run kó pé yìí. Oh, okay. Mm, take care. Ọjọ́ ọ̀la àlàáfíà máa tó ẹ̀. I'm sick. You're sick Oh, for a new. I am well. Okay, kí manja mánìjà whatever Jotunland kí lẹ́jọ́ dapọ̀ tó fi di pé manja club ló tún pè Sorry, nǹkan tó yẹ kó bí mí nìyẹn. O ò bí kò bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mi. Má take it easy pẹ̀lú mi náà. Obìnrin ni mí náà, ìyàwó ẹ̀ mo dẹ̀ jẹ́ anyway ọ̀rẹ́ mi kan fẹ́ ṣe so we fell host ẹ̀ one last láti book from book so we had event lè ti ọmọ pè mí fún rẹ̀ náà. ṣé mo kó tọrọ kúrò lára and i'm shocked To little bad fine to to lẹ́wà tó ní gbogbo ẹ̀ tí òyà adití tó kọ etí kún tí ẹni tó jẹ́ ọkọ ẹ bá ń bá ẹ sọ̀rọ̀ tí ò lè ṣe nǹkan tó fẹ́ tó then what is the essence what is the essence you're a married woman in a club every single day of your life you are always at the club drink to stupor wàá mu ọtí tán wàá tún délé wàá tún bí èmi ni màá tún kó èébì tó bá bímọ tán ìgbọ́dọ̀ bá kó wọn lọ ìwọ ìwọ tí mo ń wò yìí tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé ẹ̀ kó fi lọ club ní o ní rìn pẹ̀lú àwọn tán nílà káyè wàá lọ sí club pẹ̀lú àwọn aláṣẹ́wó oríṣiríṣi jọ àgùntàn tó bá bá járìn jọ kí ló máa ṣe náà. Why you, why are you, why are you such a mess? I don't know. Joe, ó ń to make me aṣẹ́wó ni mí. Ṣé o náà, ṣé o ń pè mí láṣẹ́wó ni àbí kí ni? Má bí mi, má bí mi níbèrè àpọ̀dà, I'm bí mi bóyá mò ń pè ẹ́ bẹ́ẹ̀ ni. Ẹni tó jọ àgùntàn tó bá bá jáde kí ló máa ṣe? Kí ló máa ṣe? Ìgbà tó ti ń pàrà àgbẹ̀ náà kí O mọ ọ̀rọ̀ tí mo jẹ́ tẹ́lẹ̀ kó tó fẹ́ mi. Sọ kí lẹ́tọ̀ pé ìsìn ló fẹ́ change Ṣé tí wọ́n bá múra tó ń lọ sí jì máa ṣe máa ní kó máa lọ ni? Gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ. So owó ọ̀rọ̀ tó sọ kalẹ̀ àti ẹlẹ́yà tí wọ́n ṣe weigh it together and see which is more sensible if i go to the gym and you go to the club and you drink to stupor o de wa misbehave káàkiri èwo ló ní làákàyè ìdùnnú ẹ̀ nù sọ̀rọ̀ torí ẹ tó bá rí ẹ tó ń dọ̀rọ̀ lẹ́yìn sí wa lọ́mọ tán àbí o múra sọ̀rọ̀ ayé ẹ̀ ẹ wọ̀ràn ẹ wọ ọmọ rẹ tán kọ́ lé rí ọmọ rẹ àbòmù. O yí kúrò wájú mi sí òun yí lọ bí odó yìí ta sọ fún ẹ ò ní gbọ́ ò ní gbà ọmọ títí tí làákàyè ti parẹ́ it's nothing you know how to do bó so oúnjẹ náà òórùn ẹ̀ ló máa dùn ó dìgbà téèyàn bá jẹ oúnjẹ kéèyàn tó mọ̀ kó ń ṣàgbákò. Ah, kí ni wọ́n á fẹ́ ṣe wáyé tó lọ lọ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ tó mọ yóò pín kọ́ tó lọ lọ àtìgbà tí o ti wá sí club mọ́ wọ́n ti yí padà. ó ṣe máa gbé ọ̀gá kò lè gbé kọ́ ẹ̀ wọ́n mọ̀ pé kò lè gbé tó bá sọ fún ẹ pé ó máa gbé yẹ kó lè jiyàn pé kó lè gbé ládùn nǹkan tó ṣẹlẹ̀ yẹn in fact ó jọ mí lójú gan-an. ẹbẹ ọgá kò ń ṣe port ni ṣé ewu bóyá fọgùn mọyàn lórí lọ́jọ́ yẹn tí bọbọ yẹn bá lọ kú ọrùn wa náà ló máa dá gbogbo wàhálà yẹn sí i. kò ń ṣe fault ẹ ṣe fault tèmi ni tó bá jẹ́ pé o gba security ti security wa ṣé gbogbo trash tó ṣẹlẹ̀ yẹn ṣó máa ṣẹlẹ̀ o cause gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí now can you imagine mo ní kó gba security gba báńsà tó nígẹ̀ dáadáa ọlọ́nkàn báńsà wèrè kan wá fún mi àwọn àwọn oníkan olúmaìtì tí ò nígẹ̀ ṣe báńsà nìyẹn tó yẹ kó lọ máa ṣí géètì street àdúgbò tó fi ń ṣe tó ló fẹ́ máa fi ṣe báńsà ní kílọ̀bù yìí ọlọ́run ló ní kí n lọ́lọ́pàá tí n bá ní ọlọ́pàá lọ́rẹ̀ẹ́ ọ̀rọ̀ nǹkan tá à ń sọ kí ọlọ́run máa sọ náà wá ń sọ fún mi pé kì í ṣe fọ́ọ̀tẹ̀ no fọ́ọ̀tì mi ni wo gbogbo nǹkan tó ń sọ ikú tẹ̀lé mi ní ìsẹ́mi ṣá nǹkan tèmi ní láti sọ fún ẹ ju pé mọ̀bílédì yẹn ṣe máa padà síbí torí instrument ni lady yẹn fún wa ní club yìí mm-hmm. then o dẹ̀ need láti meet up pẹ̀lú target torí owó mi ló wà important kan owó mi ló wà important o o gbọ́dọ̀ meet up pẹ̀lú target in fact mo fún ẹ few days since ìsìn tó o bá ti meet up àti pé ìwọ gbẹ̀sẹ̀ mí nìyẹn o. ọ̀gá máa wọrí. ọ̀rọ̀ máa wọrí kan owó mi ló wà important sí mi ní ìgbà tí fẹ́ sọ jù ẹ lọ. tó bá lè jù máa ṣe try kí n locate ibi ẹ̀ máa dé mi sọ pé mo wà ẹ máa rẹ̀. ṣé pọ́ọ̀tù mi àbí ṣé fọ́ọ̀tì mi ni èmi ò láìkẹ́ o ẹni ká gba báńsà ká gba báńsà ṣé tí bá gba báńsà tó ń sìn ṣé sálárì èèyàn kọ́lọ̀ rẹ̀ tó máa reduce tẹ́ máa fi ṣe pàṣípàṣẹ ọmọ máa fi sanwó àwọn báńsà àbẹ́rẹ́ rẹ̀ fún mi kọ́tẹ́tẹ́ bá mi kàn torí kí ni gan èmi èmi ò ráyè sí èmi ò sí fún gbogbo eléyìí o mo ká àwọn ọ̀rẹ́ mi wá bíbà kọ́ wa máa ṣe báńsà àwọn olúmọ àìtì àwọn ẹ́mbáàsì ẹni wọn ní gẹ̀ẹ́dò pé pé kọ́kọ́ pa àti gym kan lọ gym kan lọ gbẹ̀yìn ó ti sẹ́mi o èmi ò èmi ò rí Try to understand me now. kí ló dé tó ń ṣe báyìí now. ẹ eh? ṣé lórí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní àbí ọ̀rọ̀ mi ṣé bí màtí ṣá ti sẹ́tù ẹ̀ mo lè ti bẹ́ẹ̀ mo ti sọ fún pé kó má bínú. tèmi sọ fún ẹ pé mo dárí díẹ̀ ṣòro pé ó kó ìrọ́kàn mi ni ẹ eh, mo kàn parọ́ fún ẹni kò sígbà tí mo bá rántí tí mo ru ọ̀rọ̀ yẹn padà sẹ́yìn bá inú mi máa bàjẹ́ ni ẹ eh, kí ló dé o wá sọ pé mi èmi sọ fún yín pé mo dáríjì ẹ wàá máa parọ́ fún mi o fẹ́ lọ ṣe gbá o jáde o ṣe o wá aṣọ orí burúkú kiri débi pé obìnrin ó wá wá ìgò mọ́ wa lórí o wá sọ fún èmi pé o ti bẹ̀ mí ṣé wò ń bọ̀ pé imí kíkiní létí àwọn gbẹ̀gìrì bójú bá kúrò mbẹ ọkọ ò lè kúrò mbẹ làlàyé o wá sọ fún èmi pé ẹ eh, o ti bẹ̀ mí o ti dáríjì mi who does that ibo láti ṣe rẹ̀ pẹ̀lú mi sọ́ọ́dí kan tó ń ṣẹlẹ̀ kó ṣe intentionally kó ṣe pé bí àmúmọ́ mọ̀ ṣe pẹ̀lú mi do you know what let's just forget about everything and move on with our life. wo abinu Emi. o mo ti move on without you ṣó tí mo ti rí pé ò kì í ṣe olóòótọ́ ènìyàn ọkùnrin tó bá dẹ̀ ti lóòótọ́ èèyàn ò lè ẹ́fà bá ní business papọ̀ má pè mí mọ́ o ò ní sórí burúkú o ìjọ tó bá pè mí ilé máa ga jù ẹ lọ wọ́n kì í burúkú oníròṣì onírànù oṣù wa pẹ̀lú mi you can you can you can you can just let go. àfi ẹni orí bá kó yọ e ṣóun ló yege. kò sí ẹ̀bẹ̀ tí mi bẹ̀ pẹ̀lú mi tó ṣe ni pẹ̀lú mi fi akẹ́kọ̀ọ́ rí ṣe ló sọ fún mi pé òun ò ṣe mọ́. She said she is done with me. Despite all the years me and me have spent together. But now, she said she's no more interested. Gbóyè jókòó. A ní kó jókòó. Tí èsì jókòó náà. Jẹ́ sọ̀kọ̀ fún ẹ, obìnrin you kò sí obìnrin tó máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ tí ò ní bínú náà ẹ ó máa react má wọrí mi àti pàdé mi àjọ máa bá a sọ̀rọ̀ kò sí wàhálà má ọ̀yà máa bá a sọ̀rọ̀. ẹ máa ṣe kí ni ẹ nígbà máa wọ àjọ máa ti rìn àjọ ọmọ ní ẹ̀kọ́ kan ti fẹ́ bẹ́ẹ̀ ìwọ ọ̀bọ̀wọ́ iṣẹ́ ọ̀nà ẹ̀ lẹ́yìn láàrin èmi àti ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ ní sùúrù fi ara bá mi. mo tún máa ń sọ fún ẹ next time tó bá ti fẹ́ bá kinní ìsọ̀rọ̀ láyé láyé ẹ̀ má máa sọ wípé ah ah ah ààyàn ó máa nì mí lára ààyàn ó máa fọ́ mi lórí ààyàn ó máa ràn mí nínú ó ti yẹ tó bá dọjọ́ mi wàá sọ fún wípé mo máa bá sọ̀rọ̀ má wọrí màá bá ẹ bá pẹ̀lú mi sọ̀rọ̀ má kó mi pọ̀ mọ́ ẹ̀wọ̀n ní kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí ẹ lọ́wọ́ o ò ní dèrò ọgbà ẹ̀wọ̀n o. what? ta ló lanu fún. wojú mi mi ò ń ṣèyàn ẹ o láàrin mi àti ẹ mi ì kó ẹ jẹ mọ́ rárá mi gbà tiẹ̀ rárá mo é tiẹ̀ mo gángan ni kí ló ṣe ẹ ìwọ́jọ máa jẹ́ kìí àbí ìdàmọ́lá náà ń pè ẹ́ ṣé òjọ́ bàbá bẹ́ẹ̀ ni àbójú olúmídé ní sùúrù kí ló ṣe ẹ́. kò fẹ́ dá fún ẹ kí ló tó ṣẹlẹ̀ sí i ó yà wẹ̀ ẹ́ jẹ́ kí wọ́n lórí burúkú ìṣó tọrọ náà mo rò pa ayé mi ìṣèjọ fẹ́ bá a ṣe ẹjọ́ ṣe èrè pọ̀ ni ó ní jẹ́ bá a ṣe tọrọ àbí wọ́n mi ò gbá sí ẹ̀rù èmi ò láìkẹ́ mọ́ rárá mi ò kó ẹ̀jẹ̀ ọlọ́run ọba ń gbọ́ ṣé o lè jẹ́ kí wọ́n á sọ nǹkan fún ẹ láti wákàtí yìí lọ tí mo bá tó bá rí ní ìsìn tí mo gba north ṣe ni kò gba south tó bá rí tí mo gba west ṣe ni kò larí mọ́ east kó tó kórun gbọ̀nsẹ̀ ní bí àwọn ọmọ palestine. jọ̀ọ́ nítorí ọlọ́run mo fẹ́ bí ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ ṣé bọ̀bọ̀ ọ̀rẹ́ yìí ṣó ń yọgbọ́n mu ni àbí ó máa ń fà in public. Ah, to be honest mi ìrígbó lẹ́nu ẹ̀ rí mi ìrígbó lẹ́nu ẹ̀ yóò dẹ̀ máa ṣe lẹ́yìn tèmi ò mọ̀ omi kò ṣe lójú mi mi ìrírí. and again ṣé òun ni láńlọ́ọ̀dì ilé yìí. láńlọ́ọ̀dì ti báwo ọkùn mi ló ní ilé yìí àbúrò mọ̀ sí mi àwọn ló ní ilé náà ah, ah, wọ́n á sọ yorùbá o Nelson má dá lóde má ṣe nìyẹn o má dà lóhùn má mi tẹ̀fẹ́ kò rò rárá. so ó mì wípé ó pẹ̀lú nílé àti bọ́bọ́ yìí dẹ̀ ń sọ̀rọ̀ sí mi anyhow. ọkùnrin ló nílé má dà lóhùn tó yẹ má ṣe nìyẹn tí mo sọ fún ẹ má dà lóhùn wọ́n ṣáà má dà lóhùn ó mọ nǹkan yẹn tó mo bá bá sọ̀rọ̀ èmi á bá pẹ̀lú mi sọ̀rọ̀ ó máa gbọ́ fílẹ̀ mi ò tẹ̀fẹ́ kò rò ó ṣé bí ọkùnrin má wọ̀rí má fílẹ̀ má wọ̀rí a máa ṣẹ́tù náà sí. ó yé mi ẹbí tí kì bá ṣe bẹ́ẹ̀ ni bọ̀bọ̀ ìwọ òbí dákò ní ẹ bá sọ wípé o fẹ́ sọ̀rọ̀ sí ẹni. ó mọ ọkọ ẹ ẹni ọ ọkùnrin ní máwọ ni. máwọ ṣòṣòṣì ọkùnrin ní ẹ̀dá ọ̀ṣẹ́ lọ́wọ́. bàbá mi. aláyé máníjà ojú tó rí gógó. Ah, ó tọjọ mẹ́ta. aláyé kí ló ṣẹlẹ̀ ah, ah. mo débẹ̀ yẹn wọ́n ní pẹ̀sì bẹ́ẹ̀ mọ̀. lọ. aláyé mi ti fi bẹ̀yẹn lé ọmọ oran ti incident tó ṣẹlẹ̀ ńgbà yẹn tí ọmọ ènìyàn lọ bógo lórí aláyé kan bẹ́ẹ̀. mo rántí mo rántí mo rántí. ọmọ rẹ no be small o tó parí wàhálà tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn wọ́n bá fa gan ọmọ nígbà tó fa gbogbo kéèsì ẹ̀jẹ̀ club wa mi for some times pé ìgbà tó tún wá sí club yẹn padà tálẹ̀ tó wá mọ̀ manager yẹn kàn fún mi latitude ó fún yín body eating ó kọjá body eating ó fún mi latitude bíi wèrè ọ̀mí náà kàn wọ pé kò sọ̀rọ̀ lórí ẹ̀jà èmi náà kàn fàṣì wọn ni straight kò lẹ́yìn ìgbà tèmi kúrò ń bẹ̀ lọ́nà ṣe lè ọmọlẹ́bí ti ṣe ìyọkọ́ ti sùn ẹ̀yin lẹ́dẹ́lẹ̀ sórí lọ́wọ́ yìí iṣẹ́ ti yàtọ̀ ọmọ ọ̀gbẹ́ni pọ́kàn sún mi lọ síbi òre mi báyìí ọmọ ẹ̀kọ́ ti yàtọ̀ gan lọ́wọ́ aṣọ mò ń tà ń sìn ṣé boutique nàbí yaba ní. mo ń wọ dubai mo ń kaṣọ confam. confam boutique. unisex mo tún tà pàápàá. Ah. ẹ ká tóbi yín náà. Ah. confam. àgọ́ síwálẹ̀ ẹgbẹ́ jẹ́ gbàgbọ́ yìí. Ah. ẹgbẹ́ gbàgbọ́ yìí. wọ́n àgbẹ̀wò patronize wa. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ fún mi. zero eight one. zero eight one. one two four five. one two four five. zero eight zero eight. kò síwálẹ̀ àmọ́ ṣáyín lágo. ẹ̀ ń bá aṣíṣọ́ ti yé yín. ẹgbẹ́ máa fọ́ mu àpẹ̀lú yìí o wá àwọn aṣọ lọ́wọ́ yìí wọ́n ti wá mú ìyàwó mi wá. àwọn ọ̀rẹ́ mi kan máa ti kó wọ́n ní tó bá kọjú sí ẹ̀kọ́ta tó bá kọ̀yìn sí ẹ̀kọ́ta tó bá kù wọ́n nìkan ó yẹ kó o tíra rẹ̀ pa yóò bá sọ wípé ìyíkọ alábàáhùn wọ́n ní kò ju mẹ́ta péré lọ yan níbo ìrere ìdí àti alábàáhùn fúnra lára rẹ̀ dúró dúró tí mò ń bẹ́ẹ̀ sọ tó ń kì tó gbọ́ Mọ́mí, I'm sorry but ọ̀rọ̀ tẹ̀ ń so yummy. Me, understand kí ni mo ṣe mà. Ah, ó ti bẹ̀rẹ̀ bò sí. Ọ̀rọ̀ gbọ́ ni mo sọ tí ò yẹ. Má ṣe ra. Mo sọ fún ẹ wípé òyìnbó màlátò tó mú wá. Adéṣẹwà, mi ìmọ̀lé mi ìmọ̀nà ẹ̀. Pravin jọ tẹ́lifín bá ṣẹlẹ̀, jóná ta ló fẹ́ kí n pè? Mọ́mí, ẹ̀wọ̀ ẹ̀fọkàn yín balẹ̀, nǹkan burúkú ò ní ṣẹlẹ̀. Eh? Àti pé <laughs> knowing his parents and his family is not even a big issue. It's not a big deal because when eh, àti ẹ ti jọ sọ̀rọ̀ anytime tí bá ready tí the process gbogbo travelling documents ní another ẹ máa tẹ̀lé mi lọ a máa lọ I meet our in-laws me àti ẹmọ I meet family ẹ àti pé Bruce ṣe is a very good guy I love him and I'm happy with him. Adéṣọwà. Tell me exactly what you know about love. Mo fẹ́ pè mí ni mo bí ẹ not the other way around. She o search káàkiri o ò rí èèyàn dúdú o ò rí tiwantiwa ẹni tó yẹ pé tó o ti ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ kankan o àbí o ti ẹ̀fẹ́ ráṣìṣe àbí àlébù àbí àbùkù mi tó yẹ pé tó o bá máa pe oríkẹ̀ tó bá kó oríkì sílé orí tó yẹ pé orí ẹ̀ máa wálé ó máa pé ó máa straight dúró náà if anything happens about tiẹ̀ ṣe òyìnbá mi mi gan ohun tiẹ̀ lọ ṣe ẹsẹ̀ mi mo wọ́n ṣe ọ̀tá fẹ́ ní àdẹ́sì òyìnbó. ah love knows no bounds ó yẹ kí ẹ mọ ah ẹ mọ love doesn't choose love is beyond skin color, ẹ mọ physical looks and love is beyond all that ẹni tí ọkàn mi yàn ẹni tí mo fẹ́ ọ̀hún. And if you really want my happiness, you'll be happy for me and accept him towards Ese. But only ni na because mi ò ṣọmọdé na and I know what is good enough for me I'm sorry mommy but that's the truth. Ah, I see. <laughs> Baby, you're doing very well. Okay, thank eh? you. Hmm? You're thank doing. You. I'm so proud of you. Thank you. Thank you. So now say, ah, ah, ajá. Aja. Yeah, Aja. yeah, that's it. Aja. That's it. Mm, uh uh. Ó ń gbìyànjú Ah ah. Ṣé ah. a Aja. A Aja. No, uh, yeah, try. That means dog. Okay. Okay, so say Aja. Wa. Wa. Wa. Ah. So easy. Thank you. Wa. <laughs> That's it. So easy. What would that mean? No, uh, that means calm. Okay. Calm. Okay. Say so. Say mo nífẹ̀ẹ́ rẹ̀. Uh-huh. mo nífẹ̀ẹ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ what's that better. ọtí mi that means I oh, love the red oh, back. náà bọ̀ sọ́kọ́ mi ń gbìyànjú owó náà tí mi àti ìjọba. wọ́n rí kan ẹ̀rí kan gidi. wàhálà ló kó rẹ̀ sí ah, ah, on China okay so say báwo. báwo. yes. <laughs> yes. That means, how are you? Yes. Ṣeun. Ṣeun. Thank you, You might think you've chosen your right, but I bet you it's my bidding most wonderful. Baby, can you Eh, I've been calling you láti bẹ̀ yẹn má ti pè ẹ́ tó ẹ̀mẹ́ta ò gbọ́ péyàn péyàn ò dáhùn. oh um, I actually dozed off. you're not dozing off. má ronú nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ronú ọ̀dà nǹkan tó bá dáa rẹ̀ sí ẹ lára wàá tún máa rán you don't need it. Also, ọ̀sọ̀. ṣé mi hmm? jẹ́ kí n rìn. Lọ́ládé. Lọ́lá eh, she alright? Of course, she's fine. Eh, but oh, smoking two are stressed out under pressure or something. Eh. No. Oh, okay. Don't worry. Inside it. Why did you Just please, think not, okay? I hope everything is alright. Ah. Kí ló ń ṣẹlẹ̀ gbogbo náà? mọ́mí ṣe wà ti pè mí wọ́n ní ṣe wà ti sá kúrò nílé náà ha fílẹ̀ jẹ́ kó máa lọ. báwo la ṣe máa ní òjijì ọmọ bẹ́ẹ̀ yẹn sá kúrò nílé ó jẹ́ àrògbó. why are you like this? how? even when you know what she's going through when you know her problem and the best that could come out of your mouth is this kind of words. so. what is so? because òun àtọkọ ẹjọ ní ìṣòro ẹgbà sínú ilé ó ní kó máa lọ mo sọ pé jẹ́ kó máa lọ ó ní kó máa lọ kí ni kí ni kí ni problem ẹ̀ gangan náà ha àbí nǹkan mi wà nú ọ̀rọ̀ yìí hmm. bí nǹkan mi dẹ̀ wà nú ara ẹ̀ méjì. Did you just say that? Yes. Oh, Nila làákàyè. You are yẹn jáde lẹ́nu ẹ̀ see me. At mo máa ń rò pé o ní o ní ọpọlọ yẹn ọpọlọ ẹ̀ ọpọlọ ayan ló wà If you are one of them that believes we are having something together, so be it. Yes, a ní nǹkan Really? So Lord, transform kò parẹ́. Any ní Yes. It's obvious. Ọ̀rẹ́ òjò mi lójú tó rò ṣe máa. Ó ṣe máa jó ẹ lójú. Ó ṣe máa jó ẹ lójú mi rò pé mo ètò kan náà rẹ ṣá. ọ̀rọ̀ rẹ fàmójútó. Ah. Eh, ó bínú jáde ń sìn ló tẹ slam ilẹ̀kùn àwọn sí mo calling her kò tiẹ̀ respond kí ló ṣẹlẹ̀. no nothing it's nothing serious just a little quarrel A could hear a bit of argument. Eh. ó lè kàn fẹ́ to just cool off. do you know that she was gonna take a stroll? Just a stroll. She looked like she was really angry. Mm. But don't go. Just put your own mind at rest and just get better. Yeah, you know, I'm just a bit worried. She's my wife, don't worry about it. My bad. Yeah. So do I get you something cold to drink? Or oh, no, thank you, I'm fine. Are you sure? Thank you for everything. I got you. Yes. bá mójútó hmm, ọ̀rọ̀ rẹ̀ fàmójútó kàlíbà. níbo láyé lọ. níbo lọ. ayé lórí disgrace a disgraceful woman. You cannot make a shameless woman feel ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. kọ́ sí bá ó ṣe ṣe bolo tí ó nílérùn gbẹ́. bẹ̀gbẹ́ díẹ̀ sórí bẹ́ẹ̀dì a máa wá kì í tàn kiri. ojú bá mi ti fún ẹ. Sister! Ọ̀gá! Ọ̀gá! ó pọ̀. ẹ fẹ́ yọlẹ̀ fún mọ́tò mi ṣe fẹ́ yọlẹ̀ fún mọ́tò mi gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. where are you coming from by this hours of the divide. gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kí ni kí ni ẹ̀jọ̀ kí ni problem yìí ẹ̀ dẹ̀ dúró síwájú mọ́. you are a mad man you are very stupid man. hey keep, keep quiet you are talking to Nigeria police. my foot. ọ̀gá ọ̀gá. by this time obìnrin. ó ti ẹ má bàa rojọ ṣé òun pariwo tìtìtì tó bá tẹ bá tẹ sọsọ orí ẹ tí òpin yà pé. orí yóò pè ọ́ dẹ̀ pè yín lọ́gà where are you coming from wà á kọ́ wú ẹ. ọ̀gá ẹ tẹ̀lé ìmájì ilé ó ti bọ́ sí yóò. ẹ kò sí kó sí lọ́gà yẹn. ọwọ́ kan. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Lolade, I think she got into some sort of trouble with àwọn ọlọ́pàá. Oh my God. And then she needs me right now. Oh my God. Okay, all right. Check out my side. No, no, no, no, no, no, no. You can stay back. Let me just go. No, no, no, no, no. Let me go with you. No, no, I can, I can handle it. Don't take stress. Take it easy, no, no, no, no, no, no. Okay. Please take it easy, eh? Ah. problem yìí kọ̀kọ̀ kí ni ìṣòro yìí mi lè kí n máa lọ mẹ́ṣà ti rí láìsẹ̀sì mi ẹ ti rí kí lẹ dá mi dúró. Bùbá keep quiet. keep quiet you don't tell me to keep quiet. Bàbá fún station. Oh, station àbí ló ti lọ. Who are you? You're just shouting. Ó dàgbé ọmọ ọtí lójú ẹ̀jẹ̀ kó yẹ kí. stupid sir. Mi mọ Yes, ẹ stupid. Tí wàá gbé wa káàkiri káàkiri olùgbé omere sá. Stupid. Ẹ wò, má jẹ́ kẹ́ mọ orí ìrántí mo jẹ́. Ọkọ mi ló ti dé yìí. Dọ́rọ́ ló ṣì ní gbogbo yín. Ẹ lẹ́yìn ìbàjẹ́. Yeah. The... My woman. Please. <sighs> That's gonna be hard not to cry. Hmm. This is so, so, so sad. Ìbùkún <sighs> kọ́ ló ti <sighs> It's gonna be alright. Ah. We will find them. Yes. And they will pay for that. Yes. Huh? I need you to be strong. And Sewa will be here with you. Huh? It's all right. Àròkàn yóò mọ̀kàn níbẹ̀ gbọ́gbẹ́ o. Àròkàn yóò fẹ́kùn ìpayín kéke. Nígbà tó ń tá a bá fẹ́ bá múnú wa bàjẹ́. Olúwa ẹ̀ mo ní kí n fárẹ́ sí náà. Ọ̀kẹ́ mi ò láì fi kí n ṣe máa ìwà tó ń jẹ báwo ló ti jẹ noodles sí ebi tí tó ń pa ẹ́ alákìlọ́dẹ fọwọ́ irun ni. ó ṣàmọ̀ pé ọ̀nà ọ̀fun yìí kò lẹ́bọ méjì ju oúnjẹ. oúnjẹ so i'm very famished jọ kí ló ṣe náà. ó ti ẹ̀yìn ọ̀rọ̀ oúnjẹ kọ́dà sọ. kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́ládé lọ́ládé kí ló ṣe lọ́ládé. Ah, ọkọ̀ lọ́ládé. ẹ ọkọ náà. ṣé o ṣeré ni bọ́ọ̀ má fi ọkọ rẹ̀. mi o ọkọ náà láyé ti kú wọ́n ti fọ́pọ̀ ìdá. kí ló kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló dé àwọn ní. ẹ ẹ kí ni reason like báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló dé ṣé wọ́n accident ṣé wọ́n sick. ẹ mm. eh, kí ló dé tí wàá lẹ pọ̀ tó yìí. Ah, àlẹ́ yọ̀ kú òun bẹ́ẹ̀ lọ́nà ṣọ́ accident ṣọ́ sick ṣé bí ìgbà táwọn máa sọ fún yín tẹ́ẹ̀ lè gbọ́ irú rẹ tó ti máa rí tó wà ní ọkọ eh. a máa sọ pé òun ṣe fàájì kan a mọ tí yó a mọ sìgá a máa club káàkiri ṣe bó ti pọ ọkọ ẹ sí ojú ẹ ti wọn even àwọn ata single and sashin gan a ṣe fàájì tó le tó yìí in fact according to the story tí mo gbọ́ ẹ gbà tó ti yó tó ṣe máa ń yó mo mm. bá pe ọkọ ẹ àwọn ọlọ́pàá ọkọ ẹ dẹ ṣe débẹ̀ wọn ọkọ tó nice bẹ́ẹ̀ mm, ẹni tó lórí tí ò ní fìlà dáṣà gba ọkọ ẹ wà lórí ìdúró báyìí lọ́ládé ò fọ ọkọ ẹ lọ́rọ̀ sọ ló bá ọlọ́pàá ló bá fọ létí ẹ kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó ọlọ́pàá ní ti ń kọ́ ẹ̀hẹ́ sórí gbàrà tó fọ́lọ́pàá lè ti bínú tó máa bí báyìí tó máa ní káwọn shoot báyìí ọkọ̀ lọ́ládé. Ah! Ah! ìbọn ni máa jẹ gun yẹn o àwọn ah! ọ̀làdé. ẹ̀jọ̀ ọ̀lọ́ kí ló dé tí wàá lẹ́ẹ̀kan tó yìí. kí ló dé tó sọ̀rọ̀ báyìí náà ọ̀rẹ́ wa ni lọ́ládé náà báwo ló ń ṣe báyìí ṣé òní wọ́n wáá feelings ni. kí ni kí wàá ṣe sí ṣáfẹ́ jí ni wo ṣẹ́bà ló fẹ́ àbísẹ̀ mọ́. ṣọ́rọ̀ ìbàdílé lose appetite right now. I need to call out. 来，听啊！ for now, but there are some new leads for the case, yes. Hopefully. I'm sure, I'm sure we'll get uh, on the root of the matter. Yeah, by God's grace. Mm -hmm. mm -hmm. I brought you some food. Mm, sure, thank you very much. So much appreciate this. Thank, thank you. It's your favorite. Hmm? You know I know your favorite, so you you really enjoy it. Hmm? Alright. You we appreciate Thank you. You're welcome. Amen. Yes should leave now. She said, well, I will come back. Mm. Okay, afterwards she finished the, the work at the office. Okay, I'll come to pick her. Chubo, eh? Do you need anything? Anything at all so that my baby gets it? That's impossible. It's I appreciate it. It was a tragedy for me. I don't need anything for you. Oh, come on, girl. Are you sure? Yeah. Really, really sure. Anyways, I'll get you something, yeah? thank you. So I'll come back and check up on you later, eh? All right, darling. Thank you. Bye. Bye. Bye. successful woman. You cannot make a shameless woman feel ashamed. But there is something I want you to know that you can never give what you don't have. Cause bá ó ṣe ṣe polówó tí ó fi ní ṣé o ní tìjú ni married woman who go to club you get drunk and come back home to meet people wa rẹ mama run fẹmi rẹ mama run pọtí. ọ̀sùn máa bínú ṣebí ìyàwó dé lọ́pẹ́ ìyàwó dọ́kítọ̀ mẹ́díkù dọ́kítọ̀ bọ́dá màtà wà lọ́pọ̀ kí ni ó kọ ìyàwó lé pẹ̀lú club àná àmúṣọ́pọ̀ ọmọ ọmọ abẹ́ sọ láti lè ní òkè gbọ́dọ̀ ọlọ́wàá sọ sí ìlú fẹ́ change mi ṣé tí wọ́n bá múra tó ń lọ sí jì máa ṣe máa ní kó máa lọ ni. ọ̀rọ̀ rẹ̀ sọ owó ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ àti ẹlẹ́yà tí wọ́n ṣe weigh it together and see which is more sensible. ilé tí ó bàjẹ́ tí ó mú ọsàn tó tó tó tó dọ̀tí tó tó ti mú ti yó. ọjọ́ mi ti lọ ṣe bẹ́ẹ̀. àjò ìgbéyàwó àfi ẹni orí bá kó ṣóun ló òye ike. ìrìn àjò You might think you've chosen rightly, but I bet you it might be the most strong of all. báyé bá ń yẹ máyọ̀ láyọ̀ jó àfẹnitórí bá kò yọ lóyege ọjà òkùnkùn ní ọ̀rọ̀ ìgbéyàwó ọjà òkùnkùn ní.